dúró láàyè ẹ kí ló tún gbọ́wọ́ wá síbí fún. mọ́mí ti ti bẹ̀rẹ̀ o. mo ti bó ṣe ní kò jẹ́ ká pò lọ́tọ̀ọ̀tọ̀ nìyẹn. àfi mo ọwọ́ sọ́dọ̀ ẹ̀. Hmm. mo ní kọjá ìwé mọ́. ẹ káàbọ̀ sá. ẹ káàbọ̀ ẹ pàtà rẹ̀. láìsí ní kò yìí níbo lẹ ti rówó tẹ fi ra no wonder mo sọ bẹ́ẹ̀ gbogbo owo mi tó ń sọnù inú ilé só nǹkan tẹ́ fi ń ṣe nìyí àwa ò mọ̀wó yín o owo mọ̀wó yín rárá bọ̀dálé kan ló fún wa lówó nígbà tó rí pé ebi ń pa wá àìjẹ nǹkan kan òun ló fún wa lówó ká fi ra nǹkan. àlá tí mo lámọ́jú lè ní yìí lẹ́kan ni mo rí mi ò dẹ̀ṣẹ̀ máa la ti máa rí lẹ́kan ní gbogbo ìgbà O dẹ̀ ń jẹ́ kó yé mi pé òun lòun bí tinú. a ah, irú ọ̀rọ̀ wo lẹ ń sọ yẹn dáàdì. ọ̀rọ̀ gidi ni ìwọ náà wọ ọmọ ẹ wọ ọmọ tó bí kí ló fi jọ mí èwo ló múnú ara mi gbogbo ara ẹ látòkè délẹ̀ lẹ́kan ló wà lára ẹ. yes ẹ tún bẹ̀rẹ̀ báyìí. mo ń gbà látijọ́ yìí àtijọ́ tán ti fi wọ̀n mí nú àlá ni mo ti fẹ́ sọ fún ẹ bọ̀ mi ò ní chance láti sọ fún ẹ ni á wá da kí ìwà àtọmọ ẹ kẹ lọ kó bá lẹ́kọ̀ọ́ padà ọlọ́run ti fi bàbá ẹ̀ wọ̀n ṣebí ilé kan ló ń fẹ̀yìn lówó mo dẹ̀ mọ́ pé a máa fún yín ní tibí náà. ah ah. màá fún yín ní five minutes láti fi jẹ bógan yín ó ti gbọ́ kẹ jẹ́ kẹ mu tíì sí ayé kò yí lẹ̀ ń jẹ. màá lọ sókè sí i bí o bá máa fi padà. tẹ́tí pòórá bíi so o ṣáà mọ̀ pé mi ò ṣẹ̀ máa nù ẹ́ ṣí kó lo ṣìgbà lánàá màá fún ẹ ní ṣàìpọ́n lé ni o tí bá dé sàlẹ̀ tó o bá tí kò mi màá fún ẹ ní. ọmọ ah! ẹgbẹ́ kò ná mi ní nǹkan kan ẹ̀yin oníranù méjì ẹ ṣáà kó onú ilé mi mọ́ ìtẹ́ ìfẹ́ rí ìyá àtọmọ yín. dájì. yóò lọ wá dájì ẹ lè síwájú. ìyá ìyá kò wá gbọ́dọ̀ mi ọ̀ṣì ọ̀ṣì kò wá gbọ́dọ̀ yẹ mi. ìyá ìyá kò ìgbà wo gangan ni dáàdì tẹ wá dábàá ìnà torí ìwà àti dáàdì ń wúfi ó ti lágbára jù o ó dùn mí o ó dùn mí gan pé wọn ò fi tọ̀rọ̀ Ọlọ́run ṣe ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ hmm? Ọlọ́run á kọ́ wa mọ̀ ṣe. ìwé mímọ́ sọ fún wa wípé kí a máa bu ọlá fún àwọn ìyá wa káwọn náà wọ́n sì máa kọ́ máa tẹríba fún àwọn ọkọ wọn pẹ̀lú torí nǹkan tó wọn máa máa dé bá ni àbí ẹ̀yin àgbàlagbà náà lè sọ wípé àṣesílẹ̀ làbọ̀ wá bá àbọ̀ wá bá sì ni ọ̀rọ̀ ọlọ́run ṣẹ́rí ọ̀rọ̀ ọlọ́run náà ló máa yí àwa ṣẹ́rí àwọn ọmọ yìí ọ̀rọ̀ ọlọ́run náà ló máa yí ìwà wa padà kò sí èyí tí ò ń ṣọmọ bóyá ọkùnrin ni o bóyá obìnrin ni o ọmọ náà ni gbogbo wọn. pásítọ̀ pásítọ̀ ó tó mi tẹ̀ bàjẹ́ yẹn ṣe rí gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ látàárọ̀ ni mo gbàgbọ́ èyí tẹ́ wá sọ láàsì adàkẹ́ stop ń bẹ̀ o ẹ tẹ stop ah ẹ má fi ọ̀rọ̀ náà bribe mi my decision is my decision mo mọ ọmọ tí mo bí ẹni tó ní ọmọ ó ti ń ṣe ojúṣe ẹ lórí ọmọ ẹ ah ah tẹ ṣe yẹn lèmi náà ṣe ń gbọ́ tí mo gbọ́. lọ mú mi dé. pásítọ̀ iwájú ọlọ́wọ́ bá ti èèyàn ọba tẹ́yọ̀ kì í pè jẹ́rì irọ́ orí wọn lẹni tó sọ yìí o ó dé ọ̀dọ̀ wọn bí orí wípé ebi pa wá kẹ́mi bàbá pa wá fún ló ṣe fún wa lówó pé ká lọ fi jẹun wọ́n ṣe wò pé ká ra búrẹ́dì àti tí ká mú ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wọ́n o ẹni ló nínú lẹ́yìn o tó fi rẹ́ǹtì fún wa o ní gbogbo pọwọ́pọ̀ wọn kò sí ìrọ̀wọ́ tó pé bí ẹ ti ní sẹ́lẹ̀ kan pọ̀wọ́. ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn láti tẹ̀lé. ẹ wo pásítọ̀ ẹ jọ ẹ má délé lóhùn a sunkún rodọ́ ó fẹ́ gbà lórí mi kò dẹ̀ ní ilé tó fẹ́ dàrú lọ́dọ̀ mi ìgbà tí wọ́n fẹ́ ọmọbìnrin yìí bó ṣe sunkún nìyẹn ìjọ ta kọ́kọ́ mí ìtara wa ìjọ ìyàwó wa bó ṣe sunkún nìyẹn ìjọ àkọ́kọ́ sùn wa bó ṣe sunkún nìyẹn ìgbà tí mo lè síta bó ṣe sunkún nìyẹn ìgbà tẹ́fẹ́ wa ba bẹ̀bẹ̀ ẹ̀ torí pé ó tún ti sunkún ẹ wò pásítọ̀ nítorí pé ẹ ọlọ́run ni jẹ́ kí ń ṣe èèyàn ọlọ́run mo mọ nǹkan tí mo ti lè ṣe fún yín so nítorí náà ẹ jọ mi ò fẹ́ ká dá màá rọ̀ yín màá kẹ́ máa lọ. o. Ọmọkùnrin ọmọkùnrin ẹ̀yin ò mọ̀ yàtọ̀ láàrin ọkùnrin ọmọ náà ni gbogbo wọn bóyá mi ta òyà lọ sí òkè. ẹ bá kọjá géètì ẹ ìlú wọn ló lé ìlú wọn. Mr and Mrs kò ní kò sí yàtọ̀ nǹkan hmm, kan náà la gbé sí di ọkùnrin ò yàtọ̀ sóbìnrin ọmọ náà ni gbogbo wọn. ò rí náà fẹ̀fẹ̀. mo ń fẹ́ ṣé wá wò fúnra mi. ẹ má wọ ẹ má wọ ń bọ̀ ẹ ṣáà ṣe sùúrù. Ah, ah, ìyá tinú. ẹ ra sà. ẹ bá kọjọ mẹ́ta. ìjọ kan pẹ̀lú sà. ọ̀rẹ́ mi ń kọ́. Ah, wọ́n ti jáde. nígbà yìí níbo ló gbà lọ. wọn ò dágbére wọn ẹ bá dẹ̀ lẹ fẹ́ dúró dé wọn ó lè jẹ́ aago kan òru méjì náà máa tó wọlé torí àwọn òǹdé ní aago kéékèèké tí wọn. ó jẹ́ pé ọ̀rẹ́ mi ò tí ì gbogbo nǹkan tí mo máa ń bá sọ. jọlọ ti ṣe tán. ẹ káàárọ̀ sà. ah tinú báwo nìkan. lápẹ̀lẹ́ báwo dẹ̀ ní square. ah school kẹ̀ ìyẹn ti dúró àròwó san bẹ́ẹ̀ ni àwa gan bá ṣe wà yé àtijẹ àti mu gan ó dọ̀rùn ohun tá a máa jẹ ni mo ní kò wò bóyá a máa rí lúre fẹ́ǹbẹ̀ yẹn là ń wá. ẹ wo ẹ máa fara dà ní iṣẹ́ gbọ́ ẹ dákun mo bẹ̀ ní tinú ẹ jẹ́ wá owó fún yín at least kẹ́ fi ṣe ara lóore ẹ gbà ah, ẹ fi ṣètọ́jú ara yín. Hmm. ṣe ti gbọ́ ṣe ní ọmọ ilé sápò mi. ẹ ṣe ṣe kí ara ẹ ṣùgbọ́n ọ̀rọ̀ ètò ẹ ṣe mo dúpẹ́ o ojú ojú ẹsẹ̀ yìí o ó dàbọ̀ ẹ ṣe sà ẹ ṣe gan-an ẹ kílé o. mami màá yẹ fọjá. o rí jágẹ̀ owó ti dé kò sí wàhálà. Ah, a kọ̀yà jẹun. sí pé ìwọ yóò ṣe ọ̀rẹ́ tó dáa. Èmi yé lẹ́kọ̀ọ́ èyí ṣe ọ̀rẹ́ tó dáa bíbí bó bíbí ọmọ fi rí bọ̀dọ̀ kọ̀ọ̀kan báyìí. Owó àlá òní kí n tọ́ ọmọ yẹn kó fi dàgbà. Nìkan, òun wá lẹ́yìn mi láti máa fún ọ lówó oúnjẹ. Ẹ̀ẹ́ I'm very sure wa máa sun bòyàwó nípa tàbí sẹ́kọ̀ọ́. Kò rí bẹ́ẹ̀. Ah, ah, ẹgbẹ́ ìyá mi ní báyìí. Má ti àwọn ọlọ́pàá ti wò. Èé fi ti wọlé. Ẹ ti mú mi bẹ́ẹ̀ ọ̀rẹ́ kò rí bẹ́ẹ̀. Ó tẹ̀ ti dáa kò sí problem èyí tó ṣe ìgbésí ayé mi ó tó jẹ ọ̀yà. ọ̀rẹ́ máa ń wọlé ẹgbẹ́ tí mo máa lọ bá lọ yẹ máa lọ ọ̀rẹ́ tí wọ́n lè bí mò ń tọ́ ọ̀tọ̀ ló tó mo fẹ́ lè jayán àbí. wá fi ọmọ dẹ́njẹ sínú ilé mi kí mi máa tọ́ wọn kí máa tọ́ wọn tó bá dàgbà ọmọ tí wàá dàgbà sí wàá yọ wá lẹ́yìn wàá fọ́ wọn lówó. ìyá jẹ mí ìyá jẹ mí so òun kò bòyàwó mi lẹ́kọ̀ọ́. Ah. ìyá ìyá kò máa tọ́. ó ti ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ bàbá tinú. mo gbọ́ pé bàbá tinú ní accident wọ́n pè mí ni. accident bẹ́ẹ̀ ni. ní oríta oríta. oríta oríta accident bẹ́ẹ̀ ni ẹ já lọ ẹ já lọ ẹ já lọ. ẹ ó yá ó yá ó ẹ jọ lóríta lápá àbò ẹ jọ. arábìnrin àpínbánitọ tọkọdúnitọ ya kí ló dé èmi lè fi jẹ ẹkọrin mi jáde nílé mi ni for the past two years èmi náà ní responsibilities now màá tọ́jú ọmọ màá tọ́jú ìyàwó màá tọ́jú ilé màá tọ́jú gbogbo ẹ̀ ẹgbẹ́ kan mi ni o ti pé ìjà ìjẹ́ ti tó nílé mi ẹ jáde ẹ máa lọ ẹ wo àwọn tó fẹ́ gbàgbé ilé mi ẹ wá ẹ wá ẹ wá ẹ wá ilé ẹ lè léyìí ṣe gbọ́ ẹ fọkàn kò sí ohun tó máa ṣẹlẹ̀ wò ẹ wọlé ẹ wò ẹ wò. ẹ jẹ́ mọ́lẹ̀ má bínú ẹ bàbá wọ́n ẹ kó gbé tó kọjá ẹjọ́ tó lọ lọ́hùn àrùn méjì kí ló dé. ẹ má wulẹ̀ wẹ̀yìn mọ́ ẹ má lọ́bi tẹ̀yìn lọ́wọ́ ọ̀pọ̀ ìmọ̀wé yá di nǹkan yìí. ẹgbẹ́ ìgbẹ́ bó ṣe ń ó yà ẹgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ wọ́n olórí kú wọ́n fẹ́ sọ mí di wèrè ọ̀sán gangan ah! ẹgbẹ́ bá tèmi jẹ́ ni ẹ bá tún sí òye kí ló dé yóò kú ds olúwa máa ṣe olúwa máa ṣe olúwa ti ṣe náà jáde ẹni sùúrù díẹ̀ díẹ̀ ẹni sùúrù àti wọ everywhere ó wà. ṣé wọ́n fi àìyàn wọn dáadáa bọ́ọ̀ wá ní ọ̀rọ̀ owó owó owó. ẹ máa wọ ìfísàlẹ̀ máa wà láti ẹ má disappoint mi o ṣàbí pé mo ti lé àwọn olórí búkú ẹ torí yín ó rẹ̀ tí mo fẹ́ nílé yìí kì í ṣe àwọn tó máa jọ̀rọ̀ ló tó máa máa pé ọlọ́ọ̀fẹ́ ṣe ọlọ́ọ̀fẹ́ ṣe ìgbà ọlọ́ọ̀fẹ́ ṣe ẹ̀yin ọmọ alágbàákà yìí ẹni tí mo fẹ́ nílé tèmi rèé ojú òní tì yìí ẹ ṣe wo ẹ ṣe wo. ẹni tí mo sọ díẹ̀ díẹ̀. mo ti lé wọn àwọn olóògùn.

hey, listen, listen, young lady. It, it's not um, by force. It's a matter of choice. You understand? I just want to help. To be comfortable for you, can up in. Uh, if not, I'm sorry. Are you sure? All right. All right. Bye, bye, bye, bye, Wally. Good afternoon, you're wrong. bí gbogbo ẹ ṣe rí ni mo ṣe ṣàlàyé fún ẹ. Jerry dábà ní sọ̀rọ̀ pé ọmọ òní kiri sùúrù yẹn máa ní ṣe ìròyìn àbámọ̀ lẹ́nu ẹ̀sùn wípé. Ogún ìnáwó nǹkan wa. Ẹ máa ní láti fi ọkàn yín balẹ̀. Ẹ dẹ̀ máa ní sùúrù gan ni. Tàbá nígbàgbọ́, ohun tí ò tó bọ̀ wá ṣẹ́kù. Ṣé rí pípàdé tí mo pàdé yín? ó dá mi lójú wípé ọlọ́run fi ṣe sábàbí nǹkan kan ni. <sighs> ẹ máa ní sùúrù mọ́ mi ọ̀rọ̀ pọ̀ bẹ́ẹ̀ iṣẹ́ ṣe pọ̀ tí màá ṣe lórí ẹ̀ ọ̀kìnní kan ní kẹ́ ṣe fún mi ẹ pa ọkàn yín pọ̀ sójú kan ẹ fi ọkàn balẹ̀ ṣẹ́gbọ́n iṣu máa jìnnà fún yín jẹ àmín ẹ ní ṣe lásán. mọ́mí. mo sọ lẹ́ẹ̀kan pé kìtẹ́ ká débi kan ibẹ̀ náà làwa yìí. ṣé wọ́n ṣe ní. rárá àkókò béèrè èèyàn pẹ̀lú agbára náà àti àtìlẹ́yìn Èdùmàrè níbi tẹ́ máa máa rí sẹ́yìn. àmọ́ òkè ọ̀ṣẹ́ mọ̀ pé ẹ̀yìn àgbà náà lẹ́bọ̀ ti sọ wípé ibi apá bá ṣe mọ̀ òun ni àlàpà máa ń ṣàn ẹ gbà mí bí mo ṣe rí tó bá jẹ́ pé ó wà jù báyìí lọ́nà àṣẹ jù báyìí lọ. àwa làwọn máa gbé bí. àbẹ́ẹ̀ láìkẹ́. ìgbé tá à ń gbé gan tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti lé wa jáde kò dáa tó yìí rárá. Ah, báwo ni sọ? Ẹ kúrò. Ẹ kúrò wà mo lójú kò sí kí ló máa náà tán kí ló fẹ̀yìn kó. Mm, fẹ̀yìn kó nìkan. ó fẹ̀yìn kó òun mọ̀ ni. Ah, ah. ó ti sìn bẹ́ẹ̀. mo ti fẹ́ máa lọ sà. wáyé o ṣe ẹ̀dín ìṣòṣù ló ti fẹ́ máa lọ ó ti máa máa lọ. ìyàrá ti ń sìn pé mọ́mí ni wíkì ń bá wọn gẹ̀tẹ̀. no wà á pè mọ́mí wá. Ah. Ah. Eh èmi náà mọ̀ àìníkáṣá máa dúpẹ́ fọlọ́run gbogbo ipò tá a bá ti wà ká máa dúpẹ́ ó fi ṣe bí ṣàkàwé nì ọpẹ́ ṣáàdì ká máa dúpẹ́ bàbá dáadáa hmm. ó ṣe kò burú àádẹ́ máa sọ̀rọ̀ bó bá yá ó ṣe ṣé dáa mọ̀ ẹ pẹ̀lẹ́ mọ̀ ṣé dáadáa ni yes ma mo rí padà fẹ́ràn iná wa amógbówálé ni mo ní kí n yọjú sí yín ah, um, ẹ jẹ́ kí n tètè máa lọ. àwọn òde wa dúró díẹ̀. àná ah, wọn ní fẹ́ ti gate estate wa. ó dà kò burú ọkọ mi. ẹ ṣe kí ara yín wá. ó dà kò burú ọ ẹ ṣe gbogbo lórí fóònù. ọ̀rẹ́ ṣe kí ara yín wá. ó dà bọ̀ ó ṣe kí ló dé kí ló mọ̀ ẹ́ tó mú gbogbo ẹni tó ṣubú kí ló ṣẹlẹ̀ àwọn kóńkó fẹ́mi kan ni kí ló ṣe fún mi. lẹ́yìn tí mo wà lọ́dọ̀ wọn níṣẹ́ lọ́dọ̀ bẹ̀rẹ̀ sí ń tẹ̀mí gbogbo ara. Ah. kí ni ìyẹn ní ṣe má tó ń tẹ̀ lára kí ni ìyẹn ní. mọ́mì tó ń tẹ̀mí gbogbo ẹni kí ni ìyẹn ní ṣe. ṣé ó ti gbé ẹ sórí bẹ́ẹ̀dì nìyẹn ni àbójútó ṣe bí àròbó báyìí. Ah. ẹ ẹ ṣé wọn bẹ́ẹ̀ máa sọ fún mi ní àbí. ó dá kí ló fẹ́ kí sọ. ẹ má wọn orí ẹ àwọn mi tó bọ́mọ lọ́mọ wí o níta bá fi lẹ̀lẹ̀ ní ewúrẹ́ tó o ìfẹ́ náà yé o. Hmm. ìwọ tó rí mọ nǹkan kan ọ̀rọ̀ kì í yé ẹ bọ̀rọ̀ gbogbo tí mò ń sọ yìí ó yẹ kó ti yé ẹ àmọ́ gbà tó bá yá wàá já sí náà ni. kí ló ṣe ẹ̀tọ́ mi kanlẹ̀ ṣé kò sí. kò sí ọkọ tẹ̀lé. Sorry, but I've got the other one calling. Listen, if anything is bothering you, feel free to share with me. Don't you know, continue, tell me at it too. Ọlọ́run jẹ́ kí kankan bàjẹ́. Àmì ọ̀. Fẹ́ kẹ́rí mi gẹ́gẹ́ bí àbúrò because wọ́n ní níbi ẹ̀gbọ́n ká gbà wípé bí ìyá kan náà ló gbé mi àti mi ṣe nǹkan tó mọ̀ lókun nìkan lẹ́yìn mm-hmm. gbẹgẹrẹ bí àbúrò ni sins jẹ́ nǹkan tó fẹ́ mi lọ́wọ́ nǹkan tó máa múnú ẹ̀dùn wà náà àwọn ṣọ́ọ̀lì kọ́nà òfin olókun àti agbára láti ṣe bí ẹ̀gbọ́n fún yín ẹ̀gbọ́n ìwà tó wọ́n tó máa mí kọlẹ̀ náà ẹ mú mi bí àbúrò yín o mú bí ẹ̀gbọ́n ọ̀gá ẹ̀gbọ́n máa mí kọlẹ̀ bí kẹ̀kọ́ sí ọ now you shall at least eh, that's better thank you yeah, you're welcome. ọlọ́run ni mo tètè fọ́ọ̀dù proposal yẹn through mail. Oh, if not abá fi do that? pa tí ó gbádùn yìí abá lose contract. Oh, àwọn èèyàn waste time mọ. ó gbọ́dọ̀ bí lọ́kàn falẹ̀ whatever you have to do you have to be on your feet ni. àṣàṣà wọn wọn àìdí àti that butterfly ni one perch kiri nígbà tí bàbá ìwọ̀n ṣòwò àti ìyàtọ̀ mu wọn lọ sí the next person. competition is say competition is like. you have to compete to be complete. tí kí yorùbá kábíyèsí ṣe rẹ̀ tó lé ni. we still have to make our effort. Thank you. Thank you. just ready. Oh, so fast. Ah, ah. ló ti wá. Wọ́n lè mọ̀ ọ́dà, wọ́n lè tún gbúdọ̀ yà. O ti da sáyẹn. Ó ń bọ̀. Ẹ ẹ lè ń bọ̀. Ìjàmbá bàbá yóò bí sẹ́yìn tàbí jẹun. Ẹ̀ẹ́dẹ̀ oúnjẹ ló jẹ ilé láwọ́ jẹ lọ́wọ́ bẹ́ẹ̀ bọ̀ sí. Ah, ah. Ibi jẹ́ ọ̀pá yẹn pọ̀, ibi ẹ̀ lọ́wọ́ lọ́wọ́ jẹ́ òbí tí òbí lọ́jọ́ kejì. wọlé lọ́dọ̀ lóko bí ẹ̀. Ẹnu kú ẹnu fẹ́.

àga wọ̀. èmi ni mò ń bẹ̀rẹ̀ sọ̀rọ̀ níta tí wọ́n kú òun wájú mi tó wọnú ilé bọ̀ mi ò jẹ́ àkọ́kọ́ wájú ẹ̀wọ̀n àbí bẹ́ẹ̀ kọ́. gbogbo tẹ́ ń bá mi sọ láti jọjọ́ mi lè tí ìkẹ́ mọ́ àkà kí ló dé bí ọ̀dọ̀ kò fẹ́ pẹ̀lú nǹkan tí mo yín sọ fún wọn pé mi láì wọ́n ṣe fún mi he refuse wọ́n ọ̀dá mi lóhùn. jọ kí ló ṣe kí ló ṣe tẹ́nì kò ṣe rí kí ni nǹkan tó ṣe fún ẹ tójú òrìrí tí ò tí ì ṣẹlẹ̀ nínú ayé ta wà kí ni kí ni nǹkan náà kí ni. ẹ gbogbo èròǹgbà ọkùnrin fẹ́mi lórí mi kò ní jẹ́ mi mú ṣe ṣé ni míyàn ti ń ṣoore fẹ́yàn ni bẹ́ẹ̀ náà ni mò ń bá wọn sọ mò ń bá wọn sọ wọ́kọ̀ wọ́kọ̀ wọ̀ èmi dẹ̀ ti bù fọ́tì ìlú nìyẹn kó máa rí rabaraba nù ilé ẹ̀ ń bẹ̀. what did you say. mo fún fourteen tó bá tún try rubbish yẹn again màá tún fún mi màá tún fún mi. ah ó gbá olóore wa létí ìwọ. àjùmọ̀bí ò kan tànú ẹni tọ́lọ́run bá rán sí ni ló ń ṣe ni láàánú ọlọ́run ti kán pé fẹ́mi máa ràn wá lọ́wọ́ lálẹ́ ọjọ́ yẹn ni ó lè di ṣẹun tó ní ṣe nìyẹn ó labọ̀rọ̀ tó ṣeré kó tó wá lóṣòtì. mo ṣẹ̀ṣẹ̀ rí wípé etí ẹ̀ dì bétí ẹ̀ bá dẹ̀ di ojú ẹ̀ ò fọ́ gbogbo ọ̀rọ̀ tí mò ń bẹ́ẹ̀ sọ látijọ́ yìí ìyẹn pé kò tí ì yẹ àbí ṣé bí gbogbo ẹ̀ ni mo ṣàlàyé fún ẹ láti bẹ̀rẹ̀ dọ́pin. olówó orí mi lágbára Ọlọ́run Ọlọ́run tí wọ́n bá mi bùkún ẹ̀ ju báyìí lọ. àmì o. ah mi mo ti ṣe lè dúpẹ́ lọ́wọ́ ẹ̀ tí bá kò tí ì rí nǹkan máa ń dùn ṣáà ni. ẹ bébì ara kì í dúpẹ́ ara ẹ̀ ni ọlọ́run ọba ló jẹ́ ká fi ọpẹ́ fún mm-hmm. because wọ́n ní olóyìnbó sọ pé behind a successful man there must be a woman mm-hmm. and ìwọ yìí náà lọ́lọ́run fi jí nǹkan but nǹkan tèmi náà fẹ́ sọ fún yìí gbogbo nǹkan tí mo bá ń ṣe mo ń ṣe fara mi mm-hmm. ó ti yọ. mo ṣe ọkọ mi mo ṣe mo kó púpọ̀ ẹ̀kọ́ ṣèjì báyìí lọ fún mi kó máa fọ́ lókun àtàgbára láti lè ṣèjì báyìí lọ fún mi lágbára. máa ṣe o jù báyìí lọ yẹn náà ni màá ṣe gidi gidi gudugudu méjì lára mẹ́fà kó dẹ̀ máa wo it's good to appreciate it but me i'm telling you i will love you i will love you i will love you much. Mm. Hey, baby guest guest. mọ́tò ló gbẹ e débi. mọ́tò bíbá ò ná dá mi lóúnjọ. play fò lórí omi. Hmm, play kọ kàtàgbà ni lẹ́nu sọ̀rọ̀ ní ètò tẹ̀wá rẹ́rìn ìwọ̀n pé ire ló máa já sí o. Are you kidding me? yes, darling. wow wow wow wow. ṣé wàá rí mo ti máa ń ṣèlérí mo dẹ̀ tún ṣèlérí fún ẹ̀gbẹ́ mm-hmm. wípé tí oyún inú ẹ̀ yìí ló mm. bá fi lè jẹ́ ọkùnrin ọkùnrin àtọ́jú ẹni báyìí lọ. tí wàá wọ́n jóbìnrin kọ́ tí wàá jóbìnrin kọ́. àwọn bíbí bíbí bíbí wọ́n tẹ̀ dì í pẹ́sùn yín rárá tó bá dọ́kùnrin ọ̀lọ́ yìí má tó bá jóbìnrin kọ́. lọ́jú lọ́jú ọkùnrin mọ́ra mọ́ra. ìwọ ni ilé ẹ̀ parí ẹ̀ parí ẹ̀ pẹ̀lẹ́ ti bọ̀ ó ti bọ̀ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ mo bí ọ̀rọ̀ bó ti ń bọ̀ yá yá gbígbá ìdí mi ìdí mi. Ìyá bìíye a ti ẹ̀ dúpẹ́ fọlọ́run torí gbogbo kìnìún kò ṣe fún ní wàhálà mi ah mi padà rò pẹ̀lẹ́ mi tó ọ̀pọ̀. ìyẹn ti ẹ̀dùn ìgbé ọpá báyìí èsì bẹ́ẹ̀ ṣe ló ń dùn mí. torí pé jálá kan bíi àti tún pẹ̀lú náà ìṣojú. ọ̀ mi ìṣojú ọ̀ ilé ń sọ̀rọ̀ báyìí. tó bá pẹ́ tó ti ń bímọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni kò lè jájòjì sí i á wò ó pé àṣepọ̀n ti ń bímọ rí a corporate ní tẹ́lẹ̀ kejì kò torí pé jálá kan ló ti kẹ́sọ̀ ìṣojú. ẹ kú jókòó ẹ kú jókòó. a kò ìwé ọmọ náà. àwa nìyẹn. ẹlẹgàn báwo ni. àdúpẹ́ fọlọ́run. o rí pé nílé kókó báyìí ni. Hmm, ọdẹ wọn bẹ̀rẹ̀. Hmm. Eh, ẹ̀gbọ́n tèmi go n carry last. <laughs> wáwo ẹnlẹ́ o bàbá báwo báwo ni. bàbá ẹ ṣeun láti jẹta. iṣẹ́ ni iṣẹ́ ni òun ló jẹ́ kí n sin ibi tí mo wá wà yẹn fóònù mi ti wá sí pátápátá pátápátá. mo ti pè é pè é pè é fóònù ẹ wá sí ìṣe káàbọ̀ báwo ìgbẹ́lẹ̀ ah, ó ga jù. àbúrò kò ní láyè fẹ́ sísáré wọlé. ìyá ìyá wàdà yìí pọ̀ ẹ sọ pé iṣẹ́ gidigidi. iṣẹ́ takuntakun ló ṣe ọkùnrin ni ẹ akọ àbábọ̀ wà ní. Ah, ah. kí lẹ expect obìnrin làǹtìlanti ni. abo. alani mọ́lẹ̀ o. abo ni abo. abo ni. alani mọ́lẹ̀. wọ́n máa sọ pé abo ni. abo ni. abo ni hmm. o kàn fún. ìyá mi ò sọ bẹ́ẹ̀ ni. Ah. ọkọ mi ọkọ mi kílẹ̀ tó ń ṣe báyìí fún mi ẹ́ tí bá tẹ̀ ṣèwádìí pè mí wá dẹ̀ sọ fún mi. ẹ ṣáàrí pé ó bízì lọ́wọ́ báyìí. Ah, tó bá tiẹ̀ dá mi lọ oúnjẹ ti rẹ́dì kó wa lọ jẹun ṣé bò ni mo bá sọ̀rọ̀. ṣé pòsíṣàn tó wà yìí ṣó lè sọ pé òun fẹ́ jẹun ó bízì ah, àṣà ni pé kẹ́ dìde á ní kẹ́ sùn ni ó bízì lọ́wọ́ ṣé gbé kan tó sọ. ó mọ̀ bá ṣẹlẹ̀ mo bízì gẹ́gẹ́ bó ṣe sọ mo ti ra sàn ṣùgbọ́n ìjẹ́ ẹ wo Eh, eh. ọ̀rẹ́ dúró náà dèwé àmàlà tó fi báyàwó àtọmọ ẹ sọ̀rọ̀ lẹ́ǹkan yẹn mi nífẹ̀ẹ́ sí rárá ṣùgbọ́n mi ò fẹ́ kó jẹ́ pé ńgbà tá a wà nínú ilé lára máa sọ yẹn mo fẹ́ ká bọ́ síta kájọ sọ wọn náà wọn tó bá jẹ́ pé ó ní ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ jẹ́ kí n mọ̀ sọ fún mi kí n bá lè bá wọn sọ̀rọ̀ dákun ìyẹn mú ní kí n pè é fún ọṣẹ ọ̀rẹ́ mi sórí nǹkan tó mọ̀ nípa mi máa jẹ́ kó mọ̀ lẹ́yìn when I was young only message mẹ́sẹ̀gì kan tí mo arákùnrin mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ sórí gbogbo nǹkan tí mo lè fẹ́ bẹ́ẹ̀ sọ má rí nírì àrèdí o gbogbo tí bá dẹ̀ bẹ́ẹ̀ sọ mẹ́díkù sọ pé òní mo lò ó gbọ́ sórí tó bá bímọ o kò gbọ́dọ̀ jẹ́ ọmọbìnrin o má gbìyànjú ẹ̀ sórí ọmọbìnrin kò lè bẹ́ẹ̀ kò lè bẹ́ẹ̀ kalẹ̀ kódà kò lè náà àánú ẹ̀ ṣùgbọ́n ọmọ tó bá bí ọkùnrin ó máa bẹ́ẹ̀ ka alẹ́ dáadáa ó yẹ òun tí tí mo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ nìyẹn. kí ni mi ò mi ò mi ò ní ìdílé kankan ẹbí ò pa kí wàá gbọ́ ọ̀rọ̀ ìyá rẹ̀. Ọ̀kan tó ń try láti sọ fún mi ni pé kí n má gbìyànjú àti bí ọmọbìnrin kó jẹ́ ọmọkùnrin torí ọmọbìnrin tí n bá bí kò ní kò ní lójú àánú but tó bá jẹ́ pé ọmọkùnrin ló lójú àánú ah ó tún wá sọ kí n má kí n má ro ọ̀rọ̀ yẹn bíi pé ọ̀rọ̀ àrìndùn ó lè jẹ́ áńgẹ́lì kan kù mo ti gbọ́ kò sí wàhálà ọlọ́run á ṣe. tó sọ báyọ̀ wọ́n mi báyìí ló sọ sí i nígbà tí ọ̀rẹ́ ẹ̀ ń béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló tó ń wà báyìí bó ṣe ń wà sí wa ó kò dà ló bá sọ wípé èmi o wọ́n ti jíṣẹ́ fún un tẹ́lẹ̀ wípé tóun bá bí ọmọbìnrin ọmọ náà lè láàánú òun lójú àti tóun bá bọkùnrin ọmọ náà lè ṣoríire tóun bá fi gbóbìnrin pẹ́rẹ́ kò lè ṣoríire ẹ lọ́wọ́ mi jẹ́ kí mi kúrò tó lè ṣoríire. ọmọbìnrin ọ̀rẹ́ mi ò ní báwọn bímọ lè ṣoríire lágbára lọ ẹyọ kan tọ́lọ̀ kọ́ mọ́ mi tó sọ fún mi pé mo yọ̀ dà fún mi pé kí n bí tí mo bí lóbìnrin ó máa ṣoríire ó máa gbé mi débi gíga mi ò ní dààmú lórí ẹ̀ ó bá láàánú gbà ẹgbẹ̀rún náà ó bá ṣọmọ fún mi kalẹ̀ wàá wúlò fún mi wàá wúlò fún rẹ̀ ó gbé tí bàbá ẹ̀ sọ̀rọ̀ kì í ṣe tèmi kì í ṣe tẹ̀lé dàbí àpè sọ̀rọ̀ nítorí ló ṣe fi ẹ̀jẹ̀ bí ló fi ẹ̀jẹ̀ rẹ̀ mọ́ òkú ṣe sá. mo o ti sá ní má sunkún mọ́ lọ́la lọ́la gbogbo àdúrà tó ń gbà fún mi lọ́la ilé ohun tó wà lókè mo máa jọ yín lójú mo má sunkún ṣé bí gbogbo ẹ̀ náà nìwọ náà mọ̀ kò sí ìtọ́ mọ̀ níbẹ̀ èyí tó ti ẹ̀jọ́ rẹ̀ bà bẹ́ẹ̀ tó sọ fún wa wípé òun á dirú òun á digba lẹ́yìn ikú bà bẹ́ẹ̀ ọ̀sán kan òru kan ló wálé wa jáde nínú ilé yìí ọpẹ́lọpẹ́ Fẹ́mi tí ìbá ṣe Fẹ́mi ta pàdé tó rí wa níbi ta dúró tó jẹ́ ká mọ̀ wípé ibi ta dúró yìí ó léwu bóyá èmi àti ẹ àbá ti jọ́ lọ́rùn nípè báyìí ṣùgbọ́n ọjọ́ yẹn ni ọmọkùnrin náà tó pè mí tí Fẹ́mi ṣe gbogbo àwọn àlàyé kan fún mi. mo sọ lẹ́ẹ̀kan pé ọ̀rọ̀ pọ̀ níbẹ̀ tí mo fẹ́ sọ. Sherry ehm, bí mo ṣe rí ọmọ yìí mo rí bí ọmọ tí wọ́n láti lè rẹ̀ ọmọ tí wọ́n tọ́ tó dẹ̀ gbẹ̀kọ́ ẹlòmínú rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ọ̀sìn yìí kẹ́ tó park kẹ́ tó ní kó wọlé gan ti fò sínú mọ́tò gbàgbé lọ́jọ́ mi rẹ park ó lọ àwọn ọmọ tó ní ibi tó ní ìran tí wọ́n bí ní rẹ ni lára ọ̀nà tẹ́lẹ̀ ìbàjẹ́ rí ẹ ni wípé <sighs> ó máa wù mí kí n ó máa wù mí kí n fẹ́ wọ́n mẹ́ẹ̀dẹ̀ máa gbádùn mi o ilé mi rè ọ̀nà mi rè ọmọ níbi níran lèmi náà kí n tó lè rí obìnrin kí n sọ wípé mo fẹ́ fẹ́ àbí kí n tó gbé ìgbésẹ̀ tí mo gbé ah mélòó mélòó láti rí ah ọjọ́ mọ̀ tí wọ́n bá ọmọ tó ti léèrè wá tó tún wá ní okùn ń dì ó bẹ́tà kí èèyàn ta tán síbẹ̀ ọ́ mọ́mì tí ẹ bá lè gbà kí n fẹ́ ti nà ẹ̀yin náà wá gbà wípé rere lolúwa. but mummy kí ló dé tẹ́ ṣe wá ṣàlàyé fún mi. mi ò lè ṣàlàyé fún ẹ torí mi mọ tí mo bá bá lẹ́nu ẹni èmi náà tí mo dẹ̀ ń ṣe gbogbo ẹ̀ tèmi yé mi ọjọ́ alẹ́ àtọjọ́ alẹ́ tèmi ni mò ń jà fún abó gbàgbé pé lóun tó pè fún mi ni ó sọ fún mi ó ní o máa jọ mí lójú èmi dẹ̀ wá wò wípé tó bá tiẹ̀ kàwé ẹ̀ tó kàwé tó mì láǹkà ìyẹn ló lè fi jọ mí lójú. Eh? Ah, mi ò yà mí lẹ́nu pé ńlá ti tẹ̀lé wa o mi ò bínú o ẹ̀yin àgbà náà lè sọ wípé àgbà tí ò bá bínú ọmọ ẹ̀kọ́ kí n fẹ́ bínú sí fún ẹ mọ̀ ó ṣe bí ọmọdé ni ó ṣe bí ọmọdé ni nǹkan tí ò yé pọ̀ ju tó yé lọ honestly kò wá yẹ kó jẹ́ pé náà tó wá ń tẹ̀lé wa tó ń dà yàrá yín láàmú náà mi ò bínú sí. ó di dandan kí n tẹ̀lé wa ó dáa o ó bínú sí o ó bínú sí o mo gbọ́dọ̀ mú wá kó wá ṣe sọ́ọ̀rì fún ẹ̀ wo wo wo tinú kúnlẹ̀ kó sọ fún wípé ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. àná kò lè tẹ̀yàn o àwọn mi ò fi lẹ̀ mi ò honestly tí n bá bínú bọ́lẹ́fẹ́ gẹ̀ ń ti sí ó dà kẹ́ni mọ̀ kí mi ò bínú what's up báyìí máa ń bọ̀ra wa lọ́wọ́ nìyẹn ẹni pé mi ò bínú sí ẹ mo fẹ́ tì í sí ti bá bínú sí mi lábúrò mi nà mi ò bínú sí olóṣù bí ọmọdé ẹ̀kẹ́ ìjọmujọmu yẹn. ó yà ọ̀yà ya wọlé lọ́kọ́ lọ́sọ̀ àwọn nǹkan tó bá yẹ kó bá ṣe. Fẹ́mi, ní ọba pẹ́ lórí mi, kèṣìkèṣì àbáyán bẹ̀. To be factual, fún láti fàṣẹ ọmọ yẹn. Máa ń parọ́ fún ẹ. Máa ń mi lọ sọ. Because eh, nǹkan tí mi kan jẹ́ ìlú mo fẹ́ put it through sí ẹ ló mẹ́nu bá yẹn. Candidly ọ̀rọ̀ ọmọ yẹn, I don't know. Àwọn ọ̀rọ̀ àgbẹ̀ ni pé yẹn kọ́ take hasty decision lórí ọ̀rọ̀ ẹ̀ ni. Honestly, honestly you, you just have to let the relationship go. Honestly, mo may be mi But all the same, I will do something about it. I have to. Báwo lọ́wọ́ mo sorry ọ̀rọ̀ ṣe ẹ̀fọ́ bá ní kò bá jẹ àti sísẹ ẹ promise ẹ kò sí nǹkan tó fẹ́ tí mi ní ṣe fún ẹ wọn náà kò mọ̀ kó wà lẹ̀ wọn ni kò kọ̀ ṣe nọ́mà ó bá ní kò kọ̀ ṣe wọ́n kékeré. Tinúọlá Tinúọlá ṣé bóyá ń ṣe rẹ̀ yìí ṣó tẹ́ lọ́rùn à ń bẹ́ sọ láti jọjọ ẹ̀ pé kò kó wá sọ́dọ̀ wa kò kó wá sílé ò dá wa lóhùn ọ̀rẹ́ abẹ́tà kò rò dáadáa o ṣórí bá ṣe wà yìí à ń jẹun tó wù wá lásìkò tó wù wá a dẹ̀ ń wọ ọṣọ ìgbàlódé à ń bẹ sọ láti jọjọ ṣé bóyá ń gbé pẹ̀lú mọ́mísẹ́ yẹn ṣé ìyẹn rú ẹ̀ lórí bẹ̀yẹn fọwọ́ ràn ló fẹ́ ṣèyẹn dà ọ̀rẹ́ mi sọ̀rọ̀ ẹ̀ náà. gẹ́ ọ̀rẹ́ ló ti gbọ́ yẹn o a ti sọ fún ẹ látijọ́ yìí ìmọ̀ ilé tó ń ṣe àbí ṣé wo ò rí bá ṣe ń leave ni mọ́tò torí tá à ń gbé kiri ṣé ọ̀fẹ́ ló pé ni àbí a sọ fún ẹ títí títí ìwà gbogbo nǹkan tó ní gbogbo physique tó ní tó ní ìdòun ló wà lòun ló wà lára ẹ̀ kó lò kó lò kó lo kó lo necessary kó lo gidi anyways tó bá kọ wájú sí ẹ̀kọ́ tá tó bá kẹ́yìn sí ẹ̀kọ́ tá tó bá dẹ̀ kú wọn nìkan kó tó ara ẹ̀ pa. tinú àkú lè la orí ẹ̀ka kọ́ lọ síbẹ̀ á bẹ́tà kó rò dáadáa kó dẹ̀ ti tèmi lásìkò kó kó wá sọ́dọ̀ wa kájọ máa gbé kí wọn náà lè gbégbé ayé èrò Ah, ó rí wa ni. Bravo. Vai kan, wájú kan, wájú kan ẹ ṣe gan ni ma mm-hmm. ah mo really appreciate gan nǹkan tẹ ṣe fún mi because it really affects life me positively àwọn kan la mọ̀ tó ṣoore tó tún lóṣòtì wọ́n ti rò pé láìsí àwọn kò sí ọ̀nà àbáyọ kankan fún mi mọ́ wọ́n mm-hmm. ti rò mí pé ah ẹ ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ yín. Um, sori is nothing ọlọ́run ni ká máa dúpẹ́ fún torí ọlọ́run lọ́ba tó ń ṣoore fẹ́dà and then um, who are we? kò sí ẹni tó ní right láti ro ọmọ ẹ̀dá nìkejì pin no and um, ìwọ um, náà o oh, disappoint me as in o oh, fall land, mi rárá òun deliver o dem perform mm-hmm. ah ah láti ìgbà tó ti join wa báyìí kò sí client wa kankan tó complain. wo wo wo wo ṣé ìkọ́ tèmi kọ́ fẹ́ sọ fún ẹni wípé ṣé inú ilé táwa wá yìí ẹyọ kan báyìí ni gbogbo wa hmm. ẹbí ni wá ń bí tèmi ni pé ìwọ ṣáà ti má kọjá yìí. tó bá kọjá yìí àwọn agán wà ń bẹ á jẹ́ kó mọ̀ pé gúdúgúdú ni wá àfìgbà kan ti rálẹ̀. nínú mi kọjá yìí ni wá. àti àríwá nìyẹn. ìtúlé àyíká ìtúlé kan mọ́ ó ṣe ní oke ká níbo ti nǹkan tó ń ṣe. ó ti rọmọ dín náà mọ̀. ti rẹ̀ dín náà mọ̀. àbí sáà náà. mo ti gbọ́ mọ̀ ọbẹ̀ ìdí náà mọ̀ mọ̀ iná ọ̀dọ̀ ọbẹ̀ ìdí náà mọ̀ ẹ̀yìn mọ̀ mọ̀ ẹ̀yẹ máa mọ̀ ẹ̀yẹ máa mọ̀ kí ló tọ̀ ọ̀pá ọ̀pá trip ni kò bá jọ sí. everybody gbogbo ara báyìí ni mo fi ṣiṣẹ́. ẹ ẹ àǹfààní ò tí ì dọ̀kùnkùn. ọ̀ ọ̀ gbàgbà wọn àti gbà wọn. ẹ ẹ ti pẹ́. Èmi tí ì o. Wo ìwọ ń kọ́ ọ̀. Ọ̀rẹ́ ò tí ì yé mi. Torí ohun tó sọ fún mi pé ọ̀dọ̀ ẹ lòun ń lọ. Èmi ò rí ọ. Mi ò rí ọ̀dọ̀ mi o. Kò dọ́dọ̀ rárá mi lè kúrò lára ìgbà tí mo ṣe kúrò níbà ni mò ń bọ̀. Ẹ kúrò. Padà wá mi. tí rán labọ tó ti ń bọ̀. wọ́n mú un bọ̀ láti ibiṣẹ́. ibiṣẹ́ wo ló ti ń bọ̀ wòye. wọ́n mi àní mò ń bọ̀ láti ibiṣẹ́. jọ ṣé ibiṣẹ́ náà ló ti ń bọ̀ tó múra báyìí. wọ́n mi ẹ̀ má dàrá yín láàmú ibiṣẹ́ náà ni àbí kí la fẹ́ pè ṣé kì í ṣe ibiṣẹ́ náà níbi tó ti ń bọ̀ ni. èèyàn múra báyìí àmọ̀kan ní iṣẹ́ ló ti ń bọ̀ ti jẹ́ àwọn olóṣèlú yẹn nìyẹn àwọn aṣẹ́wó yẹn. mi kì í pa ìwé kí ló ń ṣe ẹnu ẹ èmi ni ìwé kíkọ ẹ. wo sẹ́kìnì jẹ́ the last time mo bá lọ sọ̀rọ̀ báyìí. àbùkù tó kàn mí lónìí kàn mí lónìí tí mo sanwó fún ní tí mo pay bills àbùkù tó kàn mí lórí ẹ̀. wo má pay bills kankan mọ́ ó ti tó èyí tó ṣe kó olúkàlùkù fi ṣètè ṣe ṣètè jókòó sílé ẹ̀ and mọ́mù láti ẹni ìlọ ẹgbẹ́ fẹ́mi máa bá ti lọ èmi máa san bills wa mo tó láti tẹ̀kẹ́ yín ṣe ti gbọ́.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 Phenomenally, I still confirm it. This is the my heart just keep on yearning for. It's funny, the whole world's on me, but I can't give up. My love is calling. Phenomenally, I still confirm Jerry, it. Jerry. You're the one my heart keep yearning for. Gwamu boshari nelu wanemu gwamu o. Everything you do is alright, alright. So long as you could be my wife, yeah, yeah, yeah. yeah. Everything you do is alright, alright. True love is never perfect, say. Oh, oh, Everything you do is alright, alright. So long as you could be my wife, alright. Everything you do is alright, alright. Oh,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 ní ìtẹ̀mí ti máa ń mọ́ ní gbogbo wọn but ẹ̀yin pàdé mi ẹ ò mí sọ fún o ní tó bá ti wù ní kẹ́ choose. <coughs> Uh, ẹ rí nọ́mbà two yẹn mm. èyí tó da tó ga yẹn tó dàbí ilé tìró yẹn mm. àti any other one táyì bá wà láti mú méjì. <laughs> ọtúbà èyí kọ́. ẹ̀yin màmí ṣe rí bí mo ṣe wà yìí mo láìkì lẹ̀ pa gan mo ti fi pa ṣépè fún mi láti lóyún ṣẹ̀rí tí máa fall in love pẹ̀lú lẹ́pàá báyìí tí máa fi ṣe transfer one million naira mi ní mọ̀. mami ṣẹ́rí bí mo ṣe wà ẹja ńlá máa ń múnú odò ṣẹ́rí ọmọ nọmba tírì yẹn àti dorowúkú nọmba ten ẹjọ́ máa gbé wọn lọ. Don't deal. Tẹ̀lé ọ̀tún bá àbí. Wọ́n ti lé gémà. Lẹ́gbẹ́ máa yà mí. Ọ̀pọ̀ ọ̀pọ̀ ìṣe àti òjò àti ìdàgbàsókè máa jẹ́ kí. Àwọn ah, wo wo wo wo wá mú owó ẹ wá mú owó ẹ mi ò fẹ́ owó ẹ rárá. Mm. báwo ni máa ṣe báyìí náà. báwo ni mi ṣe ní ṣe mo ní mi ò fẹ́ owó tó mú fún mi mú owó ẹ mi ò fẹ́. wọ́n lè máa sọ fún mi pé ẹ̀fẹ́ owó tí mo kó fún yín. mo ní mi ò ní gba owó yẹn lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ ni mi ò mọṣẹ́ tó ń ṣe iṣẹ́ tó ń ṣe mo fẹ́ kí n mọṣẹ́ tó ń ṣe ọmọ yóò ṣàgbàfọ̀ ó káṣọ wádé èmi ò ṣe yẹn iṣẹ́ kí ló ń ṣe. wọ́n ń bọ̀ lè máa ń ṣe báyìí náà èmi náà kó mo lọ ọ́zù wá fún yín pé kẹ́kẹ́ bá lè wá òkè kẹ́kẹ́ bá lè wá ọ̀ráìtì mo wá kọ́wọ́ fún yín ẹ̀sọ́ wípé lè gbowó tèmi. iṣẹ́ wo ló lọ ṣe tó múra bí àwọn fẹ́mi sọ ó ló lọ ṣó àwọn aṣẹ́wó wo bó ṣe múra bí àwọn aṣẹ́wó náà ló ṣe múra ṣé bó ṣe ti múra ní tó ń kó gbogbo igbá yà síta. ṣé àfẹ́ mi fẹ́ máa jẹun ṣé mi lọmọ yín àbí fẹ́ fífẹ́mi àti wọ́ ọmọ mi náà nìyí. sọ̀rọ̀ fẹ́mi lè fẹ́ máa gbàgbọ́. sọ ibi tó ti sọ iṣẹ́ báyìí ni mò ń ṣe kí tó gbowó lọ́wọ́ mọ́mí iṣẹ́ náà ni mò ń ṣe. ẹni ò gbowó iṣẹ́ náà. ọ̀nà àwọ̀ mọ́mí náà wò lé iye omi náà wò dẹ́ ṣe fún mi. ẹ wá kó gbowó ẹ wá kó gbowó. mi ìkó kankan oúnjẹ ọmọ ni mo jẹ pé mi ìkó kankan mi ìkó. wájú wájú wájú ẹ ṣe gan ni ma ah mo really appreciate gan nǹkan tẹ ṣe fún mi cause it really affect life me positively àwọn kan la mọ̀ tó ṣoore tó tún lóṣòtì wọ́n ti rò pé láìsí àwọn kò sí ọ̀nà àbáyọ kankan fún mi mọ́ wọ́n ti rò mí pé ah ẹ ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ yín. Um, sori it's nothing ọlọ́run ni ká máa dúpẹ́ fún torí ọlọ́run lọ́ba tó ń ṣoore fẹ́dà and then um, who are we? kò sí ẹni tó ní right láti ro ọmọ ẹ̀dá nìkejì ẹ̀ pin no and um, ìwọ um, náà oh disappoint me as in oh fall hand mi rárá òun deliver ó dem perform ah ah látìgbà tó ti join wa báyìí kò sí client wa kankan tó complain. wo wo wo wo ṣorí kan tèmi kọ́ fẹ́ sọ fún ẹni wípé ṣorí nínú ilé táwa wá yìí ẹyọ kan báyìí ni gbogbo wa hmm. ẹbí ni wá ń bí. Mm tèmi ni pé ìwọ ṣáà ti má kọjá yìí. tó bá kọjá yìí àwọn agán wà ń bẹ á jẹ́ kó mọ̀ pé gúdúgúdú ni wá àfìgbà kan tú wálẹ̀. mi ní kọjá yìí ni. àti àríwá nìyẹn. sùnmí àyíká sùnmí àkàn mọ́ oṣòdì òkè kan àbí mo ti yín nǹkan tó ń ṣe. o ti fẹ́ dín náà o ti fẹ́ dín náà hmm. àbí hmm. sáà fi wà náà. mo ti gbọ́ mọ̀ ọbẹ̀ ìdíná mọ̀ mọ iná ọ̀dọ̀ ọbẹ̀ ìdíná mọ̀ ẹni mọ mọ ẹni ẹ máa mà ó bẹ̀rẹ̀ ẹ máa ó vẹ bọ́dì gbogbo ara báyìí ni mo fi ṣiṣẹ́. ẹ ẹ àǹfààní ò tí dọ̀gbọ̀n kan dà. ọ̀ ọ̀ gbàgà wọn àti gbà ó mo ti pẹ́. ẹ ẹ mi ò tí ì rí o. wo ìwọ ń kọ́ ọ̀rẹ́. Ah, ẹ̀yin tèmi ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín o ṣe rí lásìkò tí mo wà téèyàn bá gun ẹṣin nínú mi onítọ̀hún ò ní kọsẹ̀ mm. i am so happy àwọn yorùbá bọ̀ wọ́n ní igi kan kì í dágbó ṣe mm. kárìn kákọ̀ báyìí iyẹ lórí iyẹ ẹ̀rí ilé wa ta wà tí ò bá ti sẹ́yìn kò sáwà ah. tí wàá dẹ̀ ti sáwà náà kò sẹ́yìn so tí mo bá ti rin yín inú mi máa ń dùn ní lágbára ọlọ́run àní ṣìrìn. àmì ọ̀rọ̀ àṣejèrè la mo máa ṣe àmì i'm so happy. <laughs> ẹ wò ó ẹ wò ó. ẹ ṣe gan ni fún ìfẹ́ tẹ ní sí wa. ẹ fi dúró sí wa tẹ fi gbà wá bá ṣe rí. mo wá ń gbà ládùúrà pé ìwòye ọdún tó ń bọ̀ báyìí a máa tún jọ ṣe èyí ni. ṣé iṣẹ́ yìí àwa máa ṣe là ni a máa ṣe lé a máa ṣe bá a máa tún fi lé ọmọ lọ́wọ́ ni láti bá wọn lọ. ẹ wo èmi ò ní kẹ́ má jọra yín lójú ah. ṣùgbọ́n tẹ́ bá jọra yín lójú a máa pa yín ni. Ah yes now ah ẹ má tètè ipa gbẹ ilé yín ẹ fẹ́ fi gé wa jẹ o hmm. ẹni tó bá ṣe bẹ́ẹ̀ nù yín bó ṣe rìn wá báyìí ló ṣe máa rìn lọ. Ah, ẹ má bínú ah, bíbí ẹ̀yin náà ṣáà ti mọ̀ ọ̀nà ṣé ẹ̀kọ́ rẹ̀ máa jọ yín lójú òun tó ń sàn ẹ̀kọ́ mi ìnẹ̀ we are together so let's just celebrate let's jollificate let's ṣáà. Yeah, yeah, yeah, yeah, ẹ máa yá mi ọlọ́run ti bá gbé ọlọ́run ti bá gbọ́lá ọmọ sí apọ̀ gan-an. apọ̀ ìmọ̀ ìbọ̀dì apọ̀ ìmọ̀ ìbọ̀dì oríyìn ìmọ̀ ìbọ̀dì orí burúkú ìdí àbọ̀dì ṣé o bá jù sà how many times la fẹ́ sọ fẹ́ kókó yín máa múra bí ìwé ìmọ̀ nínú ilé ìlọ. mo múra dáadáa. èèyàn ah, ah. àbọ̀ òyìnbó ṣe kọkọ̀ pọ̀ ọ̀dẹ̀ máa bóyá ń gbá. ń gbá o kí ló máa ń ṣe ẹ́ náà jọjọ́ ìlú ti wẹ̀ last. mọ̀mọ́ wẹ̀. oh my god mo ti máa ń sọ fún ẹ severally wípé tó bá ti rí àwọn èèyàn gidi àwọn ẹni ọlá àwọn ẹni ìyá àwọn ẹni ẹ̀yẹ nínú ilé wa kó máa comport ara ẹ. mo fàn. oh my god now get out. ẹ má bẹ̀rẹ̀ mo mọ̀ bẹ̀rẹ̀. wà á bá mi kí mo lè gbọ́dọ̀. ẹ má bẹ̀rẹ̀. bó ló ti wá náà. Ah, ah ẹ má bínú jàre ṣe rí lady yẹn ọlọ́run kan ṣàkójú sáàrin wa ni. mo tẹ́ mọ́ tó ṣẹlẹ̀ eré rẹ̀ máa train ni eré mu wà náà ẹni láti máa máa ṣe àwọn kan máa yẹ fẹ́ gẹ̀ẹ́sì sí. kò fẹ́ blend ni jàre anyway back to business. Um, ṣeré reason tí èmi àtọ̀rẹ́ mi fi wá òun ni wípé a fẹ́ sanwó àwọn ọmọ tiẹ̀ fún àwa mẹ́tẹ̀ẹ̀ta. ẹ jọ àwọn onítùsọ̀ms kọ. ẹ yẹ gbogbo ẹ láti ṣètò torí ẹ̀ làṣẹ she want bíbá akọ̀mọ́nì I command the owó that but nǹkan tó ṣe yìí irú gbogbogbò mo fẹ́ lẹ́gbẹ̀ẹ́ mi jọ go go go sí wàhálà tágbára ẹ bá ti gbìn. wọ́n á lọ kọ́ wá bí ìjọ yẹn ẹ ẹ gbọ́ wọn bí olùkú báyìí kọ́ fi ṣé go yẹn sí mi wọ́n bí black báyìí mo ní ìdòwú náà ẹgbẹ̀ẹ́ mi jọ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ mo kí ni fi ṣẹ́ wọn n tó bá lè jọ gèdè lọ́wọ́ mọ́ lẹ́gẹ́ máa mi ní kí n jẹ́ tó o ṣe òní wọn tún lè ṣá. kàfílẹ̀ ó ti fẹ́ máa ṣe transaction kò sí wàhálà.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 This is what my heart just keep on yearning for. It's funny, the whole world's to me, but I can't give up. My love is calling. Phenomenally, I still can't tell it. This is what my heart keep yearning for. Wamu boshali nelu wanemu wamu boshali o. Wamu boshali wonu wanemu wamu boshali o. Everything you do is alright.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 láti sọ̀rọ̀ yìí ṣe rí bàtà carry on test lórí ọmọ yín a discover pé ó wà HIV positive bẹ́ẹ̀ ni mà ẹ̀rọ kò gbóògùn ṣe rí àrùn kò gbóògùn yìí ó ti mọ̀ pé òun ni nìyẹn way out ló kù tá a máa wá ṣe rá àwọn ìgbésẹ̀ tó máa máa gbé ló kù báyìí. àwọn kò gbóògùn HIV ṣọmọ mi. bẹ́ẹ̀ ni mà. tinú. ẹ ṣe ẹ ṣe ẹ ṣe o. always my joy ojúlùkọ̀rọ̀ ni kò máa nà máa mi bí àti máa ṣàkìtì kò tí ẹ kó jẹ́ kó ti mọ alára ló yẹ kó máa jẹ́ náà lọ́wọ́ àmì ìdáná wa sọ́ọ́. ikú ń jọ gèdè ikú ń rédì ikú mọ̀ pé nǹkan tó dùn ló pa ni ikún lẹ́nu gbó ẹ̀ka máa sọ panú bọ̀ sọ̀rọ̀ kún àwọn sọ̀rọ̀ mi àti ẹgbẹ́ wí lọ ó di mọ́ lára bí ó ń dùn yẹn ọlọ́wọ́ alẹ́ rẹ̀. bí mo ti jẹ́ pé mo ti pinnu pé ó di alẹ́ ọjọ́ ìgbéyàwó mi kí tó bẹ́ẹ̀ níbọ̀dì lájọṣepọ̀. ìgbà wo ìjẹ́ kò má kà á wọ́n ju ẹ̀rọ àti ìṣubú ìwà ìyọ tẹ̀sí nǹkan tó fẹ́ àwọn ọ̀rẹ́ àwọn ọ̀gá ni wọ́n fẹ́ òye ọkàn ah. ó lè kàn á láyẹ̀ ó ti wà. kí ni ìjọ wa. ìwọ yẹn ń gádà wò mẹ́tọ́ lẹ́ọ̀. For your information, I am pleased to announce to you, you are HIV positive. bó ṣe you? mi sọ fún ọ. Oyè rẹ̀ náà. kí ló ṣe yín kí ló ṣe yín mọ́mí má ṣe báyìí fún mi mọ́mí mọ́mí mọ́mí wọ́n ti lè wọ́n ti lè sọ̀rọ̀ yóò ti lè àwọn ọmọdé máa ń bọ̀ mọ́mí àwọn ọmọdé máa ń bọ̀ mọ́mí. mọ́mì <laughs> mọ́mì